كزنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على أيام أيامي nínú ẹ̀sìn wa dàwáfẹ́ ònàmíma àwọn nǹkan wọn ní máa ń tìyàn lọ síbi kéèyàn odò olófòfó alákọ̀ọ́kọ́ àlìjáàlù ẹ̀ẹ́dẹ̀ hórémọ̀tì nàmíma kéèyàn má ma ipò tí òfófó wà nínú ṣẹ̀ríà ipò lọ́wà kẹ̀bíra tún ní kaba ìrìnà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó tóbi lérí ilẹ̀ ọlọ́run ọba ni. ẹlẹ́ẹ̀kejì alhassad òun náà ni ìlara ìlara ó rí i pé lágbájá òun àti lágbájá ń ṣe ó wá rí i pé ẹni yìí ó fẹ́ sọ̀rọ̀ fẹ́ni ìlara yẹn lọ́wọ́ á jẹ́ kí ọlọ́lẹ̀ sọ̀rọ̀ ẹ̀ láì dáa kẹ́nìyàn kọ́mọ̀bà sọ̀rọ̀ fún un mọ́ ẹ̀yọ́ màá yá eléyìí máa ń ṣẹlẹ̀ tábàárí ẹni rẹ ti ń fa ọlọ́lá olówó onípò ti ń fa aláìní ti ń fa ń tẹ̀tẹ̀ ibo náà fẹ́ òun fẹ́ sọ ọ́ dèèyàn lábẹ́ kádàrá ọlọ́run ẹni tí ò fẹ́ kí ẹni yóò dèèyàn yóò wá lólè bàjẹ́ lọ́dọ̀ ẹni ti ń fa ìlara yín máa ń fa ẹni bá sì ní lára la yóò máa ṣe kí ni yóò máa ṣòfófó lẹ́yìn náà mùjá mọ̀lẹ́tò jùlọ́sá wàtàkọ́rùbù ilé yín bí khabarin jadid ẹlòmíì yìí máa ń fi òfófó yẹn yìí máa fi wá ipò lọ́dọ̀ àwọn èèyàn tó fẹ́ lọ lè gbọ́rọ̀ fún kálí bá a mọ̀ pé a ọ̀kọ́dà yín sàkólé kan lérí ọ̀rọ̀ wọn wọ́n wà ní a arákùnrin yìí òun ló jẹ́ àmọ́ fúra o àwọn ìkápọ̀ o bó ṣe wà yẹn èèyàn dáadáa ni o ní ń wá nìyẹn wọ́n fẹ́ gbé sípò kó súnmọ́ àwọn èèyàn ńláńlá yóò máa wá lọ lè ba àwọn èèyàn jẹ́ lọ́dọ̀ wọn àwọn tọ̀wọ́n wàá rò pé èèyàn rẹ ni wọn ò ní mọ̀ pé tí ó jẹ ní ṣe kíní lòun náà wá wọ́n ní nínú àwọn nǹkan tí máa ń fa òun náà ni pé kéèyàn sáfẹ́ kọ́ máa sọ tuntun ní gbogbo ìgbà fáwọn èèyàn tuntun tuntun pé mo sáfẹ́ dá fàbúlà kan lẹ̀ táwọn èèyàn máa ṣe kíní táwọn èèyàn máa tẹ́tí sí i kan lè ba mọ̀ pé ọlọ́rọ̀ ni wọ́n ní eléyìí náà máa ń fà á wọ́n ní àwọn lọ́dọ̀ ẹni tó bá lè jẹ níyà wọ́n lọ lè ń sòfófó lọ́dọ̀ ẹni tó lè jẹ níyà wípé lágbájálẹ̀ tó bẹ́ẹ̀ ah, ó ní tó bẹ́ẹ̀ ah, ó sì wá fẹ́ra mi hàn wọ́n sì jẹ́ yá lóòótọ́ látara ọ̀rọ̀ náà kọ́lọ̀ mọ́sà sọ wá ń bẹ̀ wọ́n ní kọ́dà àwọn ẹlòmíì wọ́n tó máa employ àwọn olófòfó nínú company àbí nínú local government àbí nínú kíni nínú street àbí nínú àwùjọ àbí ilé kéwú ńlá kan ó ní ọyá ẹ̀yin jàwásíìsù ni ẹ̀yin ẹ máa tẹnubọlẹ̀ ẹ máa lọ lè wá ẹni tí máa ń bú wa wá nígbà míì wọ́n ju àwọn èèyàn sí gbogbo àdúgbò kọ̀ọ̀kan ìgbé ọmọléke wa nìwọ ní tí máa ń ṣẹlẹ̀ lọ́hùn yẹn afẹ́mọ̀gbọ́n bí Òṣogbo ni wọ́n wà bí wọ́n súnmọ́ dókítà báyìí ọ̀yá máa fún wa ní report ọ̀yá ìwọ wà ní lambẹ́ ọ̀yá máa fún wa ní report ìwọ wà ní eh, Benin Republic wọ́n mọ́ fún report wọ́n yan àwọn olófòfó employees àwọn yan employers wọ́n tírèdì wọn lérí kíní jaba lérí bí wọ́n ṣe dàrin àwọn méjì rú àwọn èèyàn wà dé yóò ní àti tó ń gbọ́ tuntun ó tún sọ báyìí ó sọ bẹ́ẹ̀ èmi náà sọ báyìí sí gbogbo àwọn yẹn ànábì ni wọ́n wọ ọ̀dà kan tó wọ àlìjánná tí wọ́n bá máa ṣe jálà bí kún bọ̀tán máa ń ṣe jálàbí kún wọ́n wọ̀ náà wọ́n ní wọ àlìjánà rárá torí ẹbọ wọ́n ń pè ní jálàbí òun wá látara nákàlí ẹ̀yọ́ máa yá mi níparí ọ̀rọ̀ mi alìsílám wọ́n ní ẹ̀rí ẹ̀sìn islam á ẹ̀sìn tó dáa púpọ̀ ni alìsílám minhaju hayatin shamilun kamilun wọ́n ní òun gangan ní ìlànà tọ́lọ́run fẹ́ ká ṣètò ayé islam yìí ṣe ọ̀rọ̀ ní mọ́sálásí nìkan ìpè tá a ti kírun tá ti jáde ẹ̀sìn ti tán ẹ̀sìn ọ̀tá o bí islam ṣe dá sínú mọ́sálásí lọ́dá sí ìta mọ́sálásí bó ṣe dá sínú ilé lọ́dá sáwùjọ nínú tí máa ń ba ilé jẹ́ tí máa ń ba àwùjọ jẹ́ òun náà ni òfófó ṣíṣe ọlọ́run ọba ní fatakulaha ẹlẹ́ bẹ̀rù ọlọ́run wa aslihu dhata bainikum ẹ máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì tí ń bá ń jà innamal mu'minuna ikhwa fa aslihu bayna akhawaykum ọlọ́run ọba ní àwọn ọmọ àyà yín tó jẹ́ mùmí ní òdodo ẹ má máa tún dákun máa àfa sunna àtàfa sunna wọ́n ṣe ra wọn gbóyé lérí ọ̀rọ̀ kan ṣé ó yẹ ká máa bu petrol sí ni àbí ká máa pa ẹ̀yọ́ mọ̀ yá tábà ti sọ tiwọn ká máa sọ tiwa náà o àníyàn àfa méjì sẹ́ ẹ wọ́n jọ ń sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ kan ẹnìkan lọ́dà ẹnìkan ní ọ̀dà ṣé ó yẹ ká máa fòfófó kún àbí ká máa dànkanrú àbí ká máa wábí iná òṣìṣẹ́ kí ni iná yẹn ó ṣe pa gbogbo yẹn tẹ́wàá dé social media ẹ bẹ̀rù Allah subhanahu wa ta'ala. المصالح المصالح مصالح العباد ẹsà kó lè kàn lérí bó làwọn èèyàn ṣe máa ń ṣàǹfààní ẹsà kó lè kàn lérí bí al-ulfa wal-mawadda wal-mahabba ìfẹ́ bí ó ṣe gbalẹ̀ láàrin àwa súnà a lè rí bákan náà tàbí òfin parẹ́ torí pé ìmánì wa lẹ́fù ò lè wà bákan náà téèyàn bá ti ṣe ṣíríkì ọmọ ìyá rẹ̀ téèyàn bá ti ṣe bídíà káfíra ọmọ ìyá rẹ̀ torí pé tí ọba ti jẹ́ bídàmù káfíra ni ọ ọ̀jẹ̀ kò ní jẹ́ kúfúrú ma tẹ́yìn bá ti ṣe kúfúrú tó ṣe ṣíríkù yọ ọmọ nípò lọ́dọ̀ rẹ̀ ó lè wá ní àwọn wàkan tó kú díẹ̀ káàtó ọmọ wa ṣàdúrà fún lérí wa yẹn ọmọ bá lò lérí èyí tó da ó kórira lérí èyí tó ṣe kíni lérí èyí tí ó da alẹ́ sunna jama'a nìyẹn àmọ́ sunna kọ́rọ̀ kékeré wá dìjà pápá pípé pápá pípé sáwọn ara wa tẹ́lẹ̀ tí àwọn ọmọ ogun tí wọ́n fẹ́ paná tí wọ́n fẹ́ tẹ safinatu tawhid táwọn èèyàn tí wọ́n ti múra pé ọkọ̀ ojú omi tawhid táwọn èèyàn fẹ́ wọ̀ safinatu naja àwọn fẹ́ tẹ̀rì àwọn èèyàn sì wá pọ̀ rẹpẹtẹ wọ́n sì mú nǹkan jà lọ́wọ́ tó pọ̀ rẹpẹtẹ àwa mélòó kan àwa ẹ̀ta wórówóró àbẹ́ mọ̀ pé ẹ̀ta wórówóró ni alùsùn náà ilẹ̀ yorùbá àwọn ẹ̀ta wórówóró tá a wá ń ṣe kí ni tí a ń sọ fún wọn yí pé eléyọ̀dá eléyọ̀dá eléyọ̀dá tá ń kojú wọn káwa náà tó wá kọjú síra wa ní battlefield àbẹ́ mọ̀ pé ojú battlefield láwa ní ìjàmbá ọlọ́run ní yóò di ìjà aké ọlọ́run ní yóò di ìjà ọ̀bẹ ọlọ́run ní yóò di ìjà àbá ọlọ́run sì ní da ìlú yìí rú kò ní dalẹ̀ yorùbá rú ìsìlámù sì ní fọ́ kò ní bàjẹ́ ogun ọ̀rọ̀ là ń ṣe kí ni ìlànjà àwọn sọ à ń sọ èmi àti rẹ tá àtúnwájọ rìn àtúnwákọjú sí ara wa láì fi tiẹ̀ tí ìbá wa ń sọ tọ̀hún yóò wá mú yóò máa wá fi tafà sí mi ní mọ̀ bẹ́ẹ̀ gbọ́ Yorùbá yẹn láì fi tìtẹ́ tí ń gbé jáde yẹn ẹ̀ sórí ọ̀tá yẹn wà mú yóò wà ní ebó ń ṣe báyìí tẹ́mọ́sì ti wá kọjú sẹ́nìkan nu wa wọ́n ti kọjú sí gbogbo wa ẹ̀kílù ìbádàlá ẹjẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹjẹ́ ṣe sùúrù mọ́tò rí pé wà tẹnìkan bóyá ẹ ní ìkùnsínú tó bá ti dọ̀rọ̀ mọ́síláhẹ̀sì ẹgbẹ̀gbẹ̀ ara yín ẹ̀sìn lẹ́mọ̀ wò àtàwùjọ àtàwọn mùsùlùmí lẹ́yìn sáà sì ń tọrọ àdúrà fáwọn tí òye yìí náà ipò gbogbo àwọn táwọn wúyìí náà kọ́lọ́n bá wa fọ̀nà mọ̀ wọn ẹni tó wá ní olùpèpè òdodo lòun dá du'atul haqqi làwọn àwọn ń pèpè sínú sàlàfíà wọ́n ń pèpè sínú sunna wọ́n ń pèpè sínú islam sahih islam tó lálàáfíà tí wọ́n bá máa ṣàdúrà fún àwọn alùbídà lóru lẹ́yìn sùn bí du'ati sunna. wọ́n yẹ ṣe olùpèpè wọ́n yẹ ṣe olùpèpè olùpèpè yóò ṣe wáàsí lọ́sàn-án yóò ṣàdúrà lóru fẹ́ni tí ń pè gbogbo ohun tó bá wù kan ṣe fún anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni allahumma hidi qawmi fa innahum la ya'lamun níta anabi yóò sọ nìyẹn ọlọ́run bá ń fọ̀nà mọ̀ wọ́n torí pé wọn ò mọ̀ ni wallahi wọn ò ni bẹ́ẹ̀ yẹn bá wá mà èèyàn mọ̀ bó sábà tí wọ́n bá bú Imam Malik sí gbogbo ayé òní dìde Imam Malik kẹ́nìkan máa bú Imam Malik sí gbogbo ayé òní bọ́bá wa mọ̀ yọ́ mọ̀ wá bú sàhábà nítorí pé àwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn tí wọ́n ń bẹ̀lẹ̀ yorùbá yìí gọ̀ǹgọ̀ súlọ́pọ̀ gọ̀ǹgọ̀ súlọ́pọ̀ ṣé ibẹ̀ ni wọ́n ní wọ́n ń pe Allahu Akbar ńlọnu níbẹ̀ wọ́n náà ti la ìlà ìlàlà àwọn ọba máa lùlù ńlọ́n tẹnu òun ọ̀dà kaba ẹ̀yin lè kéwù àwọn òkè ẹni tó sì kéwù yóò máa tẹ̀lé ẹni tó bá ti rí ni tọ́lọ́ òun ò ní torchlight lọ́wọ́ tó lè fi rí náà nínú òkùnkùn òkùnkùn ti bolè yìí ò bá jàmbá ẹni bá ní torchlight lọ́wọ́ nìkan ni wọ́n máa ń tó ń fẹ́ ṣe gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ló ti di eréṣì méjì àwọn kan lọ da àwọn kan ò ní kó ṣe kí ni kódà ẹni bá wá kéwú wọ́n pè á eléyìí ni ọlọ́run ló dá eléyìí lànàbì ló dá òun ti bọ́kù ní wàhálà ẹni tí ò kéwú kọjá máa bọ́bá wọ ọlọ́run ò lè fọ́ọ̀lù sọ́dọ̀ àwọn tí wọ́n ń rìn lérí òdodo tó bá sì wọ ọlọ́run ò fọ́ọ̀lù sọ́dọ̀ àwọn tí wọ́n parọ́ yóò sì máa dìfẹ́ǹdì irọ́ yẹ yóò sì gbà pé tí wọ́n sọ yẹn òdodo ni tí wọ́n bá ní ànẹ́bì gan kọ́lọ́ ń gbé kùránì fún yóò ní táfà ń wí ni iná làwọn máa tẹ̀lé wọ́n lá ànẹ́bì kọ́lọ́ ń gbé kùránì fún o torí pé ìfẹ́ àfà yẹn wà lọ lọ́kàn rẹ̀ kò sì kéwú tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ wa ó ní ìdí ká sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni wà fún òun fẹ́ ṣe dáwà kó ṣe dáwà kọ́líbà wọn kọ́líbà pẹ̀lú ikhlas pẹ̀lú dua pẹ̀lú el pẹ̀lú hekma kọ́lọ̀ wọn láàánú rẹ̀ kọ́lọ̀ mọ́sàsì wa lẹ́nu rẹ̀ àdọ̀rọ̀rùn namima àti sọ́lẹ̀ kan ọlọ́run ní nàmọ̀lẹ́ mọ́mí nínú ikhwa fa aslihu bayna akhawaykum ọlọ́run bá ní olùgbàgbọ́ òdodo gbogbo yín ọmọ ìyá ni ẹ máa ṣàtúnṣe ní àárín ara yín ẹ má máa dá wàhálà lẹ̀ ní àárín ara yín inú tí máa ń dá wàhálà lẹ̀ ó dàn ní òfófó ṣíṣe wọ́n lẹ́ni tí máa ń ṣòfófó yóò máa dá ọ̀tá lẹ̀ yóò máa dá ọ̀tẹ̀ sílẹ̀ láàrin àwùjọ yóò máa fọ́ àlùmọ̀ ẹni bá tó ń ṣòfófó lẹ́yìn náà àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn wọ́n ní wọn ní nífẹ̀ẹ́ ara wọn mọ́ lẹ́yìn náà yóò máa jẹ́ kí oore kó jìnnà sí àwọn èèyàn tán fẹ́ da ogun yóò máa dá ìbànújẹ́ lẹ̀ fún ẹni tí ó sọ̀rọ̀ ń pa ẹ̀ tó bá padà gbọ́ pé wọ́n lágbájá ti lọ́lẹ̀ sọ báyìí yóò dá ìbànújẹ́ lẹ̀ fún ẹni tó lọ́lẹ̀ bá lẹ́yìn náà ìyá sàárè odòdè ń tọ̀hún àlẹ́ ìlàjú àtàwùbà gbogbo àwọn táwọn tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ kí ni solúsàn jama kálí ìtúbá àtà ìbò zambi kàmáàlà zambala ẹni bá túbá kò mẹ́ṣẹ̀ kan wọ́n ní bígbà tí ò ṣe rí náà nàmímà ká má fi ojú kékeré ká má fi mu ẹ̀ṣẹ̀ ńlá ni kọ́lọ́mọdé adìyà sàárè ọ̀rọ̀ wa kọ́lọ́mọdé ọ̀dàrú kọ́lọ́mọba aláà kọ́mọ́sàyẹ̀wò láàánú ẹ̀ ìgbà tábà máa yanu ìtọ́lọ́hún fẹ́ tá a nábì fẹ́ òun ni kọ́lọ́mọ́sàjọ́ máa jáde lẹ́nu wa mọ́jà á sì wí mọ́jà á sì sọ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ẹnu wa mọ́jà ó sì okùnfà ńná fún wa dọ́wà díjọ́ alìkìyàmà subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين